الله عنها في أبو بكر الصديق رضي الله عنه بن الدمر ومن محمد بن أبي بكر رضي الله عنه أسماء هو من سنة صلى الله عليه وسلم جنسيته بفضل هذه البلد والدمر في السن كان من الشحن في وقت السن أبي بكر النبي صلى الله عليه وسلم wọ́n ní wọ́n lọ ibi kó nà wẹ̀ bí gbogbo alága ti ti ti wọ̀ wẹ̀ ẹ̀rọ ṣùgbọ́n wọ́n wà ní àkókò bíi débò wọ́n nà ọ̀dà ní àhàjì ó sì máa ti lọ́sẹ̀ ìtọ́lọ́ ọ̀hún mọ̀lẹ́fẹ́ lọ́jà bí gbogbo alága ti ti wọ̀ ti tẹ̀lé. nígbà tó lọ sí ọ̀lá àti sẹ́lẹ̀ wọ́n wẹ̀ kàn wọ́n wọ pa ẹ̀rọ anábì wọn ní wọ́n fi láti rìn pa nígbà tó lọ sí

فأهل رسول الله صلى الله عليه وسلم بالتوفيق أنا بالجسد والذي الوالد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بل من ذلك صلى الله عليه وسلم ثانية àníyàn tá a dà lọ́jọ́ yìí òun náà ni pé a dà níyàn láti ṣerú iṣẹ́ eléta nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tọ́da níyàn láti ṣe. báyìí ànábì òye ti labbaika béèrè àti ṣe ń lọ yìí wọ́n ti labbaika ni àwa ò ti dà níyàn kankan tọkọjá hajj àwa ò máa ti ń jẹ́ umrah lásìkò tá à ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni jábìr sọ abẹ̀rẹ̀ sí ni lọ abẹ̀rẹ̀ sí ni lọ tètè àfìdé mẹ́kà ní ìgbà tá a dé mẹ́kà anábì lọ sí di alhajarul aswad nígbà tó dé di òkúta yìí anábì sẹ́nu kọ́ ó sì gbá wọlé anábì wa sallallahu alaihi wa wọ́n wá ṣe ìpọ̀sẹ̀sẹ̀ nínú rírọ kiri ká ilé olúwa wa nínú paramẹ́tà àkọ́kọ́ ànábì pọ́sẹ̀sẹ̀ lẹ́yìn tí ànábì sallallahu alaihi wasallam sáti pàkájà sọ wọn nínú ìpara mẹ́rin tó sẹ́kù ànábì rìn nínú para mẹ́rin yìí ni báyìí nígbà tánábì wa parí ìpara méje lára kàába ànábì gbéra ó di maqamu Ibrahim nígbà tó débẹ̀ ọkà àyà tó lọ àti sọ́kù wa takhidhu min Ibrahim musalla ẹsìn mú àyè sáà ti ṣe sọ̀rẹ́ ní ibùdúró anabi ibrahim alayhi salam bẹ́ẹ̀ anabi wa fi maqam ibrahim ó fi sáàrin rẹ̀ àti kàába anabi wa ti sọ̀rẹ́ àti rákà méjì eléyìí tá a mọ̀ sí náfìlà àpọ̀wà àyè tó ti dúró sí maqam ibrahim bẹ́ẹ̀ láàrin rẹ̀ àti alkaaba nígbà tá anabi ń ṣe rákà méjì anabi ké suratul fatiha nínú rákà alákọ̀ọ́kọ́ àti qul ya ayyuhal kafirun ó sì ké suratul fatiha àti qul huwa allahu ahad nínú rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ ìgbà táwọn ti parí rákà méjì yìí báyìí ànábì wa padà séde ibi tí alhajarul aswad wà ànábì tún sanu kó ó tún gbọ́ wálé lẹ́ẹ̀kan sí i ẹjọ́ túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tí alálàájì tàbí oní umra tó bá parí tọ̀wáfù rẹ̀ eléyìí tá a mọ̀ sí tọ̀wáfù umra kótó ti kọ́ lọ sí ibi tó ti sásọ̀ fún àti márùwà lẹ́yìn tó bá parí rákà méjì tọ́jẹ́ ti tọ̀wáfù à ń fẹ́ kọ́ padà wá sí ìdí orígun alhajar al-aswad láti tún fẹnu kó fọwọ́pọ̀ kótó di pé yọ máa lọ sí as báyìí ni anabi muhammed sallallahu alayhi wa sallam báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé tọ̀wáfù kòdó ìníwá lálàájì náà máa ń ṣe ìyẹn sẹ́ni tí ń ṣe hajj ifrad bàbá ẹni tí ń ṣe hajj qiran ẹ̀yin náà lára nígbà tí a bá ti parí tọ̀wáfù pẹ̀lú rákà rẹ̀ méjì ẹ padà wá sí orígun alhajar aswad ẹ tún fẹ́nu kó ẹ tún fọwọ́ kó anabi láti ilẹ̀kùn Safa anabi ńlọ ńlọ. sani tó dojú kọ ọsọfà nígbà táwọn òbí súnmọ́ sọfà yìí ọbẹ̀rẹ̀ sí ní ká ayọ̀ inna sọfà والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوأ خيرا فإن الله شاكر عليم بل أنا بني أبدأ بما بدأ الله به ما بره بل انتلوها في بره كين انتلوها في بره as-Safa tọrọ ní inna as-Safa wal Marwata ọ̀dàrúkọ àyè méjèèjì ṣùgbọ́n as-Safa lólu akọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìdí ni sani bisimi máa bẹ̀rẹ̀ pẹ̀lú ntolu wa fi bẹ̀rẹ̀ báyìí Ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ wọ́n lọ wọ́n fi kún orí òkè yìí ìgbà tán gorí òkè Safa Ànábì wa wò wọ́n wọ̀ kan títí wọ́n fi rí Kaaba ránṣẹ́ gbàtà nàbí wàá rí kàába ránṣẹ́ ànábì dojú kọ alqibla wọn dojú kọ kàába ànábì wa ọwọ́ àti olúwa ẹlẹ́dàá wa ó sì ẹ lọ́kàn soso ó fi olúwa ga wọn sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu anjaza wa'dahu wa nasara 'abdahu. وهزم الأحزاب وحده النبي وي فالسادوا لين رأي وتطوى وقلون يوي وتستادوا وتطوى ولا كتا وتستادوا eléyìí máa ti pé ìwà alálàájì náà tọ́ba ti dórí ọ̀sọ̀fà àfẹ́kọ̀ọ́ wíwọ́lọ́ yìí wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wọn wọ́n máa ṣàdúrà tọrọ orí ayé àti tàlùkìyàmà nígbà tọ́ba ti wá sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yìí lọ́wọ́ asọ̀kalẹ̀ ó dọ̀tí kọ márùwà ọ̀mà lọ ọ̀mà lọ títí tó fi dé àárín ojúdò láyé ìsìn wọ́n ti sàmì síbi tó dúdò wà láyé ìgbà náà pẹ̀lú iná mànàmáná aláwọ̀ ewé tọ́ba ti dé ibi tí iná mànàmáná aláwọ̀ ewé wà ó rí i pé wọ́n sàmì láti gidi. títí tó tún fi dé ibi táàmì yìí kan náà tún wà níwájú nígbà tó bá wá débẹ̀ ìgbà náà ló tó máa rìn lọ báyìí lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ lọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam máa ṣe nígbà tó wọ́n dé Marwa irun tí wọ́n ṣe lórí òkè Safa anabi tún ṣe la ilaha allahu akbar allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulk وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe báyìí ó ṣàdúà ó tún tún wí ó tún ṣàdúà ó tún wí lẹ́ẹ̀kẹta ó tún ṣàdúà gẹ́gẹ́ bó ti ṣe ṣe lórí òkè Safa. báyìí nígbà tí Ànábì ń bá lọ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí òkè Safa ọparí sórí òkè márùwà báyìí lànà ti fẹ́ sá sọ̀fà àti márùwà wọn ìgbà yìí lànà ti wá dúró ànábi wá ní lọ́wọ́ ìsàkúbẹ́lú min amri mẹ́tẹ́dọ́r lẹ́m asọ́kẹ́lẹ̀ hẹ́t tó bá jẹ́ kí olúwa bá tó fún mi láǹfààní irú ètò ti fún mi yìí ní ọjọ́ mi ti ń bọ̀ nínú nínú ọjọ́ ayé mi ni ìbá ti mú ẹran hádáyà lọ́wọ́ wọ́n jẹ́ àìsùn ha umrah umra ni bá kọ́kọ́ ṣe ètò tí màá sì ṣe hajj tánà bí ṣe yìí à ń pè ní hajj qiran wọn náà ní hajj tó ṣe pé àti hajj àti umra là máa ń dà ní àpapọ̀ tá a máa ṣe lọ tá a ní bọ́tọ̀ ìfúráàmù wálẹ̀ títí tí ó fi dọ́jọ́ ọdún alábìnrin tó ló wá bá fún mi láǹfààní yóò tó sẹ́mi láǹfààní àti ṣíṣe hajj mi ni ìní ìṣerú hajj yìí má hajj tamattu òní ìbáṣe ọ̀rọ̀ táwọn ti sọ yìí ńlọ́jọ́ ká mọ̀ wípé hajj tẹ̀mẹ́tẹ̀ ọ̀nlọ́lọ́lá ju oríṣi méjì sọ́sẹ́kù lọ èwo làwọn oríṣi méjì sọ́sẹ́kù wọn náà ní hajj ifrad àti hajj qiran hajj tẹ̀mẹ́tẹ̀ ọ̀nlọ́lọ́lá jùlọ ànábì ọ̀wá sọ̀rọ̀ yìí lásán wọn á pa láṣẹ wípé ẹnikẹ́ni nínú yín tí ó ti mẹ́ran hádáyà lọ́wọ́ pẹ̀lú yọ̀hẹ́lì kọ́ ya bọ́ra alẹ̀ wọ́n yẹ kọ́sọ̀ tí ẹ̀ di umra kọ́sọ̀ tí ń ṣe di umra báyìí ẹ̀ bọ̀rọ̀ alẹ̀ nígbà tó bá di jọ́kẹjọ nínú oṣù Dhul-Hijjah ẹ̀ tún tún ìhìrámù yín gbé báyìí ó wá ń yẹ àwọn sàhábà lẹ́nu báwo la náà ti tẹ̀lé pa wá láṣẹ ká ṣe nǹkan tó wọ́n ṣe ọ̀nàbí ní kọ̀sà dédé dẹ́bẹ̀ àyàfi nítorí wípé èmi mẹ́ran hádáyà lọ báwo lẹ́ran hádáyà náà ti jẹ́ Ali ibn Abi Talib radiyallahu anhu lọ́lọ́ bá nàbí sallallahu alaihi wasallam kó àwọn ẹran rẹ̀ eléyìí tó ní nílẹ̀ Yemen lọ́lọ́ bá kó wa nítorí pé kó lè bá a pa láti fi sọrẹ fún Kaaba àwọn ẹran yìí wọ́n jẹ́ ràkúnmí ọgọ́rùn ràkúnmí ọgọ́rùn onáà lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló gbé ní ọjọ́ ọdún fún ẹran hádáyà rẹ̀ salawatu wa salamuhu alayhi Suraqa ibn wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní àlìhàmìnà hàdà ya Rasulullah tí ọdún wáyé nìkan iná àlàlẹ́ máa yí hajj padà sí umra gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fi pa wá láṣẹ yìí ike umra yọ wọnú hajj tí lọ́dún yìí nìkan ìnirú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ anabi ní dakhalat al-umratu fil hajj dakhalat al-umratu fil hajj umra ti wọnú hajj anabi wílẹ̀ méjì lẹ́yìn rẹ̀ lànàbí wa ni lá bẹ̀rẹ̀ abẹ́dẹ́ ó ti wọnú rẹ̀ títí láíláí ó ti wọnú rẹ̀ títí láíláí ẹmúra ti wọnú hajj títí láíláí eléyìí la ń pè ní hajj tamattu kọ̀sẹ́nì kan nínú gbogbo ẹni tọ́tẹ̀ lánàbí Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tàwí tó tún sẹ́kù nínú ìhìrámù rẹ̀ àyàfà nàbì sallallahu alayhi wa sallam nìkan àyà àtúnfi àwọn sàhábà tó ṣe yàtọ̀ sáwọn wọ̀nyí gbogbo kálukú tí ò mẹ́ran hádáyá lọ ẹni wọ́n bọ́ra alẹ̀ wọ́n yí àníyàn wọn padà tètè ọmúra wọ́n yí àníyàn wọn padà tètè ọmúra nígbà tó wá di ọjọ́ kẹjọ nínú sọdẹ̀lì ẹ̀jà eléyìí tá a mọ̀ sí ọmọ tẹ̀rùwíyà wọ́n ti dojú kọ Mínà wọ́n gbéra pa ó di Mínà wọ́n wá dàníyàn títí hajj làwọn fẹ́ ṣe báyìí ìyẹn gbogbo wọn ò bùkátà láti tún sàníyàn rẹ̀ dọ̀tun ṣùgbọ́n àwọn eléyìí ti bọ́ra alẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti wà nínú asọ́lé wọ́n tún atún àníyàn dà wọ́n tún ìhàbámu gbé fún iṣẹ́ hajj wọn ní ìgbà tí wọ́n gbéra tí wọ́n lọ sí Mínà wọ́n dé Mínà ní dédé àsìkò bọ̀ṣá ni wọ́n gbéra kú wọ́n dé Mínà kó tó di àsìkò sọ̀látù dọ́họ̀ ní Mínà ni wọ́n ti fi sọ̀látù dọ́họ̀ sọ̀látù làásù sọ̀látù màkìrì sọ̀látù ìṣá àti sọ̀látù fájr ti ọjọ́ kejì ṣùgbọ́n gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan nínú àwọn sọ̀láwàtì tọ́jú àwọn sọ̀láàtì onírọ́kà mẹ́rin mẹ́rin bíi sọ̀láàtì tọ́họ̀ sọ̀láàtì làásù sọ̀láàtì làìṣá rọ́kà méjì méjì ni wọ́n ṣe ní ìgbà tí wọ́n ti ń mìíràn lọ ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú àwọn sọ̀láwàtì yìí wọ́n ṣe lákòókò rẹ̀ wọ́n pa sọ̀láàtì méjì pọ̀ lákòókò sọ̀láàtì kan báyìí anabi sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n parí àsùbà ní ọjọ́ kejì eléyìí ti fi ọjọ́ kẹsàn-án nínú oṣù gẹ̀lẹ́jà ọjọ́ tá a mọ̀ sí ọjọ́ àràfà anábì sallallahu alaihi wasallam wọ́n dúró díẹ̀ títí tóòrùn fi yọ nígbà tóòrùn yọ anábì sallallahu alaihi wasallam wọ́n gbéra kúrò ní Mínà wọ́n dojú kọ àràfà anábì ti pàṣẹ báwọn ẹni tó fi síwájú ike ẹlọ́ba mi tán ilé asọ́rọ̀ mi kalẹ̀ ní àràfà lọ́wọ́ níbi tó ṣe pé màá tẹ̀ sí nígbà tí mo bá dé àràfà anabi sallallahu alayhi wa sallam wọn lọ wọn lọ wọn dé Muzdalifa àwọn Quraysh wa wọn rò pé Muzdalifa lànàbí ó dúró sí gẹ́gẹ́ báwọn ti ṣe máa ṣe ní ayé ojú dúdú àwọn ẹni tó bá wá ṣe hajj àwọn ẹni máa lọ sí àràfà tí wọn kì í ṣe Quraysh wa ṣùgbọ́n gbogbo àwọn Quraysh Muzdalifa làwọn ti máa dúró wọn kì í lọ sí àràfà kí ló dé wọn nítorí pé Muzdalifa ara haram ṣùgbọ́n àràfà òde haram ni àwọn kúmọ lẹni mímá àwọn kùrẹ́ì àwọn kara wọn fún ẹni mímá ẹni tó ga jù nínú àwọn èèyàn ibi tó jẹ́ haram lẹni mímá yẹ kó dúró sí ẹni tó ga jù kìí sòdì haram lọ yẹ kó wọn lọ dúró sí ọ̀kan nínú àwọn kúrẹ́ì ṣáwá wọn sì lànà bí wọn Muhammad sallallahu alaihi wasallam kọ́dà nínú àwọn ọmọ abẹnugan àwọn àgbà wọn là nàbì sallallahu alaihi wasallam jẹ́ wọ́n rò pé ànábì yóò dúró ní al haram ní al-Muzdalifa gẹ́gẹ́ báwọn ti ṣe máa ń ṣe ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ Arafat wọn là nàbì sallallahu alaihi wasallam máa ń lọ anábì ń lọ anábì ń lọ anábì ń lọ títí wọn fi dé ibi tí wọn bá wọn ta ilé asóró wọn sí anábì dúró nínú ẹ títí tó fi di pọ́ùn ọyẹ tàrí anábì wa wá sí ojúdò anábì báwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó ṣe kótó bàtà wọn pèsè fún kọlẹ́à wọn ti pàmò anábì ṣe sọ̀lá tó gbọ̀ wọn tún ṣe pàmò anábì ṣe sọ̀lá tó làákùn ó ti sọláàtì kọ̀ọ̀kan nínú àwọn sọláàtì méjèèjì ní rákà méjì méjì ó sì fi wọn kọ̀ anábì ò ṣe náfìlà kankan láàrin sọláàtì méjèèjì tàbí lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ anábì fúnra fún mi rẹ̀ ó lọ síbi tó fẹ́ dúró ó lọ síbi tó fẹ́ dúró anábì sallallahu alaihi wasallam ó síbi tó fẹ́ dúró nínú Àràfà mẹ́sàlásì tí wọ́n sí Àràfà ìwà alálàájì ní ìfura yìí ṣe gbogbo mẹ́sàlásì yẹn níbẹ̀ nínú Àràfà ìdajì rẹ̀ níbẹ̀ nínú Àràfà ìdajì rẹ̀ òde Àràfà lọ́wà ìdajì rẹ̀ òde Àràfà lọ́wà torí rẹ̀ má lọ kan sínú mọ́ṣáláṣí láì jẹ́ kó sàkéèjì nínú mọ́ṣáláṣí náà ó rí tán kọ́ sí tí òde lọ́wà nínú Àràfà má lọ dúró síbi tọ́jú òde Àràfà kọjá kọ́ ka tara rẹ jẹ kò sí wàhálà láti dànù ànábì lọ síbi tó ti fẹ́ dúró ní ìtòsí òkè tá ní Jabalur Rahma ṣùgbọ́n ànábì kò gorí òkè yẹn o ànábì ògbórí òkè kankan ọmọ tán rẹ dànù ẹgbẹ gbàràfà àràfà ò lẹ́nkùn òkè wọn ní kí ẹgùn bẹ ànábì ògbórí òkè kankan orí ràkúnmí rẹ ló dúró ànábì sallallahu alaihi wasallam ní waqaftuha huna wa arafatu kulluha mawqif wajtanibu batna urana mo dúró níbi gbogbo àràfà láyé tẹ́sílẹ̀ dúró ṣùgbọ́n ẹ̀dínà tí ojú dò urana ànábì sallallahu alaihi wasallam wọ́n dúró wọn kọjú sí àlùsọ́bìlà ànábì ń ṣe àdúrà wọn àdákẹ́ lẹ́ni tó kọjú sí àlùsọ́bílá títí tó rùn fi wọ̀ tó fi di pé àárí rogodo òrùn má àárí rogodo òrùn má ànábì wa mú Usama ibn Zayd ànábì mú lẹ́yìn wọ́n wá ń lọ wọ́n péra kúrò ní àràfà wọ́n ń lọ wọ́n lọ wọ́n dojú kọ Al-Muzdalifa wa ń sọ fáwọn yẹn gba yohanan as-sakinata as-sakinata ìfarabalẹ̀ dọ́wọ́ ń tètè wọ́n fi dé Muzdalifa nígbà tá dé Muzdalifa lọ ìbẹ̀rẹ̀ náà ti ti ṣe sọ̀láàtì Maghrib àti sọ̀láàtì Isha ó ti wọ́n papọ̀ pẹ̀lú pé wọ́n pèpè fún sọ̀láàtì ní ìpèpè ẹyọ kan wọ́n ti pàmà ànábi ṣe sọ̀láàtì Maghrib wọ́n ti ti pàmà ànábi ṣe sọ̀láàtì Isha àmọ́ ṣe sọ̀láàtì Isha ó ti ní rákà méjì báyìí ànábi wa kò sí náà àbí lẹ́yìn wọn lẹ́yìn lànàbí tẹ̀gbẹ́lélẹ̀ lànàbí sùn ní Muzdalifa títí tó fi di pé àlùfáàjà rí yọ ìgbà tó àlùfáàjà rí yọ lànàbí dìde lànàbí ti àsùbà nígbà tó tó pè fún sọ̀dá tí wọ́n ti pa ọmọ lẹ́yìn rẹ̀ lànàbí sallallahu alaihi wasallam ló kúnra fún mi rẹ̀ al lẹ́yìn ìgbà tó kúnra fún mi rẹ̀ yìí ọ̀nlọ ọ̀nlọ ọ̀nlọ ní Muzdalifa yìí ó fi dé al-Mash'ar ọfẹ́ dàmà ibi tá à ń pè ní al-mash'ar al-haram lónìí ibà ní mọ́sálásí Muzdalifa wa tó bá dé Muzdalifa wa rí mọ́sálásí ẹyọ kan náà ni nínú Muzdalifa yẹn wọ́n kún lọ́dà funfun gbogbo ọ̀nà tó bá gbà wò òun náà lọ́ọ́ máa rí manara rẹ̀ ibà ní al-mash'ar al-haram anábì lọ sí al haram yìí báyìí ibà ló ti wá pọ̀ títí al anábì wá bẹ̀rẹ̀ sí ní sí adúà ọ títí tí lè fi má kedere ìgbà tí lè má kedere anabi gbéra kúrò mbẹ sáájú kótó di pọ́ọ̀rùn yọ ó kúrò ní Muzdalifa kótó di pọ́ọ̀rùn yọ ó dojúkọ ọ̀nà Mina nígbà tí wọ́n lọ yìí ó mú Al-Fadl ibn Abbas òun ló gbé lẹ́yìn lórí ràkúnmí rẹ̀ àwọn obìnrin tí wọ́n lọ wọ́n kọjá tó ń kọjá àwọn kan kọjá tó ṣe pé ojú wọn ó funfun gbò ó múni nígbà tó ṣe pé àti màkótóbìnrin bá gbé ihram kó síjú rẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n wú tó ti pé kò burú kó bójú rẹ̀ gẹ́gẹ́ báwọn ìyàwó ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá ti ṣe sọ fún wa nígbà tá a gbé ihram pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam táwọn ọkùnrin a máa ń ṣí ojú wálẹ̀ táwọn ọkùnrin àwọn ọkùnrin ọlọ́kùnrin tó bá ti fẹ́ kọjá gbọ́dọ̀ wa a máa ń sọ aṣọ kan lẹ̀ wa a máa fi bójú wa alùpàgbé ní ń wojú àwọn obìnrin àwọn ẹni tá a ní ojú wọn yìí báyìí ọjà ojú tó ṣe gbẹ ọmọlẹ alágbèwà yí ojú fọbù ó yí síbọ mi kí ló ń wò ètò tí mà sí ọmọ ń wòwò kú wò ààrùn kí ló ń wò yẹn anabi òsì ẹ̀kọ́ wọn wa níbi ká yí ẹni padà lórí pé ń tó lè yí wa padà بطن محسر أي أي النبي صلى الله عليه وسلم وجرى جاء كيلو دي torí pé àyè sí ilé ìparun ti dé bá ràkúnmí àwọn ló ti dé bá irin àwọn eléyìí tí wọ́n gbé irin lọ wó kàába abúlé àhájọ ọ̀daràn tó gbé irin wá láti ilẹ̀ habẹ́sẹ́ bí fẹ́ wó kàába àyè ibi tó ti parun àti rẹ̀ báyìí lànà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n débẹ̀ wọ́n yára ọ̀nà bí nìkan ìnáwó bá débẹ̀ yára gbogbo bí tó lọ́wọ́ bá ti pẹ́ nìkan rún ẹ gbọ́dọ̀ débẹ̀ kẹ́ máa rìn kẹ́ máa yan fanda sẹ́yìn náà fẹ́ parun. ọ̀nà bí wọ́n lọ wọ́n lọ wọ́n mórí lébi sí al-Jamratul Aqaba tọ́wà ibùsọ̀kú ńlá tọ́wà ní Mínà ọ̀nà bí lọ tuntun wọn fi débẹ̀ jábìrì nígbà táwọn fi débẹ̀ ọ̀nà bí sọ àyè yìí ní òkò méje ó ń fi Allahu wọ́n ti Allahu Akbar pẹ̀lú òkúta kọ̀ọ̀kan Allahu Akbar Allahu Akbar títí tó fi sọ̀kò méjèèjì lẹ́yìn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n lọ síbi tá a ti gúnra ibi tá a ti pa ẹran wọ́n wá mú àwọn arákùnrin anabi sallallahu alayhi wọ́n gbé wá fànàbì àwọn arákùnrin ọgbọ́n anabi wa salawatu rabbi wa salamuhu alayhi anabi pa arákùnrin mẹ́tàlélọ́gọ́ta pẹ̀lú ṣùgbọ́n ràkúnmí mẹ́tàdínlógójì ànábì fi sílẹ̀ fún Ali bin Abi Talib radiyallahu anhu pé kọ́ bá wọn kún ipe kọ́ bá wọn kún báyìí ànábì sallallahu alaihi wasallam wọ́n wá gbé àwọn ètèrí ètèrí kọ̀ọ̀kan lára àwọn ẹran kọ̀ọ̀kan nínú gbogbo ràkúnmí ọgọ́rùn-ún ànábì wa kó dà sínú apẹ̀ kan á ní kí wọ́n bá wọn ṣe wọ́n bá ànábì sallallahu alaihi ṣe ètò túmọ̀ sí pé ràkúnmí ọgọ́rùn-ún kò sí kanú rẹ̀ tọ́kanú rẹ̀ ò sí nínú apẹ̀yìn wọ́n á sì gbàtà sí anábì sí ara rẹ̀ ó sì mú omi rẹ̀ omi ọbẹ̀ rẹ̀ báyìí la anábì wa sallallahu alaihi wasallam lọ́sẹ̀ báyìí rẹ̀ pa ó di Mẹ́kà níbi tá anábì ti lọ sí tọ́wáàfù wọ́n lọ sí tọ́wáàfù Káàbà láti sí tọ́wáàfù al-ifada tọ́wáàfù tá a mọ̀ sí tọ́wáàfù hajj torí ẹ̀wọ̀ alálàájì tó ti pé iṣẹ́ ńlá yìí ọ̀nbẹ níwájú rẹ̀ hadithi Jábìrì ابن عبد الله رضي الله عنه eléyìí tó wá nínú sahihi muslim òun náà lọ gbọ́ yìí báyìí báwo la nabi sallallahu alayhi wa sallam ló ti ṣe ṣiṣẹ́ hajj rẹ̀ lẹ́nu sàhábé tó pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam láti ṣiṣẹ́ hajj ní nǹkan kan sẹ́kù ní kí wọn náà sọdí kòkòrò lọ láti ìkó ṣiṣẹ́ rẹ̀ ní ìbámu pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ti ṣe ṣe ọwọ́ ní kí ló tó kàn lẹ́yìn tá a bá ti tawaful ifada tán ẹ padà sí mìnà ni tẹ́ bá padà sí mìnà mìnà lẹ́wàá sùn tọ́ba wa ti gbọ́kejì ọjọ́ ká dúró ká bẹ ní mìíràn nù àgbọ̀dọ̀ kúrò ní mìíràn pápá ń lọ sí mẹ́tíkà kò sí ìdí kankan tó fẹ́ lọ níjọ́ kejì ọdún yìí à ń fi ọjọ́ yìí ní yawmul qarr yawmul istiqrar ọjọ́ tó ti pé mìíràn náà láwà àní lọ́ọ̀bì kankan ní ọjọ́ yìí nígbà tó ń bá wa yẹ tààrí ìlà pa lábẹ́rẹ̀ sí ní lọ sọ̀kò ní ọjọ́ yìí gbogbo àyè sọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta láti wá sọ̀kò ní ọjọ́ kejì gbogbo ọ̀kan nínú àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí iná la ní òkúta méje méje pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan nínú wa a máa sọ Allahu Akbar ṣùgbọ́n tí èsì o tó bá jẹ́ ẹ bá lọ́ra ẹ tètè lọ sọ kò yí lẹ́yìn ìgbà tó rùn bá yẹ òun náà ní pé èèyàn ti pọ̀ lákọ̀jù àwọn èèyàn ti pọ̀ lákọ̀jù tuntun fún àwọn karamba ní olódo tí fọwọ́ ara rẹ̀ bara rẹ̀ lẹ́sìn jẹ́ wọ́n wà tí wọ́n ti lọ́ọ́ máa sọ̀kò láti òru gan kọ́mẹ́sẹ̀ sì sọ àárọ̀ kọ́mẹ́sẹ̀ sọ àkókò yálẹ̀ta wọ́n ti lọ́ọ́ máa sọ lásọ̀ọ́lẹ̀ asọ́dànù tọ́mọ wa bá wọn sọ́sẹ̀ káì ọba yàrá wọn fariga wọn ní sáré gan bá ń bẹ láyé ọba ṣe dẹkùn fáwọn kò sí láyé ọ̀rọ̀ tọ̀sọ̀ náà ní fáínà ọlẹ́ gbọ́dọ̀ sọ kòkó nù tó yẹ ní ọjọ́ kejì àmọ́tò alákọ̀ọ́kọ́ ọjọ́ ọdún yìí látàárọ̀ tẹ bá ti dé ibi tá ti sọ̀kù lẹ́sìn máa sọ̀kù àmọ́tò kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin kẹ́ni tó bá tó di ọjọ́ kẹrin á gbọ́dọ̀ sọ̀kù àfi lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ tàbí kẹ wá lọ lára di àkókò àsòrì dáa nítorí tẹ bá tètè lọ àwọn ẹni tí wọ́n gbọ́rọ̀ ànábì kan fẹ́ tẹ̀lé àwọn náà pọ̀ jù àwọn tí èsì alágídí bara rẹ̀ lẹ́sìn jẹ́ àwọn ni wọ́n pọ̀ jù kálukọ́ ti wá péjọ wọ́n ti dúró nítòsí ibi láti bẹ̀rẹ̀ sí sọ́kù èèyàn mílíọ̀nù bíi méjì tòtábà wá túlẹ̀ kánà tá a gbọ́ fún ọkùnrin sọlẹ̀ pé Allahu Akbar Allahu Akbar àkókò tó wọ́n sáfẹ́ sọlá tó gbọ́hùn táwọn èèyàn bá yá Allahu Akbar èèyàn bá dúró déédéé wọ́n lè jáde tó ti kílẹ̀ ayé kó digbó tẹ̀ nìyẹn torí kí èèyàn pọ̀ àmọ́jà bá dúró di asr masha Allah la quwwata illa billah ìrọ̀rùn lẹ́ẹ̀ lọ́sọ̀kọ́ yín ìrọ̀rùn lẹ́ẹ̀ padà dé tabati wa sọ kò ní bùsọ̀kò kékeré ẹ̀rìn síwájú tabati rìn síwájú ẹ̀ sàdùà ẹ̀ kọ̀títà kìbìlà ẹ̀ sàdùà ẹ̀ gbọ́ sókè ẹ̀ tọrọ orí ayé àtọ̀kìyà tabati sàdùà tẹ́tù máa lọ tabati dé bùsọ̀kò tààrin ẹ̀ tún sọ̀kò méje tabati sọ̀kò tó ẹ̀ tún rìn síwájú ẹ̀ tún sàdùà ẹ̀ tún rìn síwájú tabati dé bùsọ̀kò ẹlẹ́kẹta eléyìí sọ lánàá nìkan ẹ̀ sọ̀kò méje tabati wa sọ̀kò ẹ̀ gbọ́dọ̀ sàdùà lẹ́yìn ti parí. bẹ́ẹ̀ wá ti ṣe lónìí tí ṣe dọ́kẹ̀jì ọdún lẹ́sìn lọ́la ìdọ́kẹ̀ta ọdún tẹ́lá ti wá ṣe ti dọ́kẹ̀ta dán o ti parí ìfẹ́ hajj yẹn ti dán nǹkan ọ̀kan tó kù fún yín ní ká ṣe tọ́wọ́ àbùdágbèrè kẹ́ máa padà bọ̀ wá nìyí eléyìí jẹ́ ìfẹ́ hajj akramakumullah ìwádìí ò ti fẹ́ hajj tọ́ wà nílé àti wọ́n tó ti fẹ́ hajj tọ́ wọ́n jẹ́ àwọn ọjọ́ olóore ńlá àwọn náà ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijja nítorí pé àwọn ọjọ́ mẹ́wàá wáyé olúwa ẹlẹ́dàá wa wọ́n tọ́ka sí bí wọ́n ti ṣe lọ́lá tó olúwa ní wal fajr wa layalin ashr olúwa ní mo búra pẹ̀lú al-fajr àkókò al-fajr àtàwọn òru mẹ́wàá al-imam ibn kathir nínú oṣù zalxijja olùwàní wàlíyàgbọ́n sọmọláhi kí ayé mi màlúmáàtì kó lè bá a máa ṣe rántí orúkọ allah láwọn ọjọ́ tá a dáma abdullahi ibn abbas radiyallahu anhuma ó láwọn ọjọ́ wò láwọn ọjọ́ tá a dáma ó ní ayyamul ashr àwọn ọjọ́ mẹ́wàá wà àkọ́kọ́ ni nínú oṣù dalhijja nínú àti sanabu muhammad sallallahu alayhi wa sallam eléyìí abdullahi ibn abbas radiyallahu anhuma tó bá wa ó lá nàbí sọ ike mọ́lá amalu fi ayyamin afdalu min hadhihi al-ayyam kò sí àwọn ọjọ́ kan tó ṣe pé iṣẹ́ iṣẹ́ ìjọsìn kí máa lọ́lá ju àwọn aṣẹ́ tá a bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá wáyìí lọ قالوا ولا الجهاد ونوى النبي صلى الله عليه وسلم طبعا جاءت جهاد لا بأس قال ولا الجهاد النبي نقول أفوت الجهاد قول بلادا تنيا أبا تنيا بس تولوري لا كوكوتا وانين رأيي إليه ناني أجوتا سوى لجوكتا رأيو إلا جرجر أفتان tàlẹ́ni tó lè ní ládàá irú ètò ọ̀nì tó ọba ti tí ó re lákòókò tá a wà yìí anábì ní ilá ọ̀rọ̀jọ́ lọ kọ́rẹ́jọ́ yóò kọ́ fẹ́rù bí náà ṣèké wọ́n máa lẹ̀ pẹ̀lẹ́ ní yọrù jáde ṣẹ́yì ẹ̀yà afẹ́ni jáde tó ti pa àfi owó àti dúkìá rẹ̀ ló kó jáde lọ́jà fún kò sì mú nǹkan kan padà bọ̀ wá ẹ̀mí lọ dúkìá lọ. wọn ló lè ní irú ládàá tóní tó ọba ti tí olóore lásìkò tá a wà yìí الإمام البخاري أو أن يوقع بغيره وقال عبد الله ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام ولكل سيام وجبنا سيام وجبت تبت لدى الله وباتك أبي تلو أن يتسكى تسيري من نوره جوا وجمع ويواي لا وجمع من أسرة الحجة النبي فأكثروا فيهن من التهليل أجب كما صلى إله إلا الله لقى لقوا نمع وجي والتكبير أما شاء الله أكبر لقى لقوا نمع وجي والتحميل أما شاء الحمد لله لقى لقوا نمع وجي الإمام الصبران أو نواجع زويوة لنو المعجم الكبير دوري له المسجد كما سكي الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد دوري بعد إقامة إقامة صحابة من صحابة بأبو هريرة أبي عبد الله بن عمر رضي الله عنهم وأيوه وعن سعيد بن جبير رحمه الله تعالى واللفظ إبوات عبد الله بن عباس وفر ما يجي بما هو أقوى الوالي سعيد بن جبير ومن كين يجي كوكو نيجي الدنيا جمع ومن كين يجي نيجي كاتي جوكو débi yìí pé ńgbà tọ́jọ́ mẹ́wàá wọ́n bá torí wọ́n máa pé tába ti kú àti kùnù tába ti kú kò sí sákùn lè ṣe mà táwọn ọjọ́ ayé kan rárẹ mọ́ wọn lọ́wọ́ lásán àfi jíjẹ mímu kọ́mọ wá kùnù tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi òfìò tí wọ́n fi ṣe pé kí ni ìwọ ń tiẹ̀ nítorí ẹ̀kọ́ ọkọ̀dún máa tó sọ pé yóò ṣẹ́kù lẹ́yìn ìgbà tó bá kú ọ̀ká fún àfi jíjẹ àfi mímu lọ́ba tán àwọn sàhábà àtàwọn tàbíìn tí wọ́n tẹ̀lé wọn wọn kì í fi dọ́sìn ṣeré wọn ni abdullahi ibn umar àti abu huraira radiyallahu anhum ní ìgbà tí mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dàlhíjà yìí tọ́ba ti wọlé wọn ni wọ́n máa ń jáde lọ sí àríjà wọ́n máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd àwọn èèyàn gbọ́ tí wọ́n wí àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní wí Allahu akbar Allahu akbar kan wí yọ wá jẹ pé òun ló ń pẹ́ kíkankíkan ní gbogbo àyè bẹ́ẹ̀ náà la gbọ́ ní kí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu làwọn náà máa ṣe eléyìí tó máa ṣe wípé nínú àwọn kan tó yẹ ká mójútó ni nínú àwọn kan tó yẹ ká mójútó ó náà nìkan ní tí wọ́n bá gbà fún tó bá lè lọ sí fẹ́ hajj àti umra kẹlọ sí turban nabi sallallahu alayhi wa sallam ó ní man hajja hadha al-bayt falam yarfud walam yafsuq raja'a ka yawmi waladatuhu ummuh. ẹgbàá wáyìí ọjọ́ ẹgbàá wa kan eléyìí tó ti pé wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ọjọ́ ẹgbàá wa eléyìí tó ti pọ́ fẹsẹ̀ rìn lẹ̀ alimami Bukhari ńlọgbàjáde anabi sallallahu alaihi wasallam wọn lẹni kẹni àti imam Muslim wọn lẹni kẹni tọba fi lẹsi ṣe hajj tó ti àbẹ̀wò lé olúwa lẹni tó wá ṣe hajj tó dínà sí palapala tí òun wá kò gé yọ padà gẹ́gẹ́ bí dọtí ara fi sáyé olùwádàá fún kérú orí ńlá ìfáwọn náà àwọn alálàájì àwọn ọmọ ẹyà wa wọn lọ sí ṣe hajj láti gbogbo àgbáńlá yìí ṣerú oore ńlá yìí fáwọn náà má jẹ́ kó wọ́n padànù wàhálà wọn má jẹ́ kó wọ́n padànù owó wọn. bákan náà nabi sallallahu alayhi wa sallam wọn ni al-umratu ila al-umra kaffaratun lima baynahuma والحج المبرور ليس له جزاء إلا الجنة النبي صلى الله عليه وسلم وني عمرك لا عمرك ولو ما في قصة بلال من جيراني حج تاسي تدا ثم قلنا خلق بلا سجي سجي قل لسا الجنة alẹ́ imam muslim ló gbà wá nínú nǹkan tó fi hàn ká mójútó ní àwọn àkókò ọlọ́lá ńlá yìí wọn náà ní ọ̀sọ̀lẹ́ ká mójútó sọ̀lẹ́ ìwà máa ń pẹ́ ọ̀sọ̀lẹ́ sí tọ́ọ̀ bá máa jẹ́ mùsùlùmí tí ma ti sọláàtì ní ìdákúrekú kọsọ mi di mùsùlùmí kọjá pé jọjúmọ àti júmọ òun náà ní sọláàtì rẹ kọsọ di mùsùlùmí àbí ẹyìdì sí ẹyì kọsọ di mùsùlùmí mùsùlùmí yóò mójútó àwọn sọláàtì àkókò márùn yóò sì gbìyànjú láti jọ já sí wípé pàmò lórí àwọn ará yẹn nìkan àwọn násìlà náà tẹ̀sí nínú ìwé iṣẹ́ òun nítorí pé ń bẹ nínú nǹkan tó kàdùn كان ما سلات سمع الله أو لا تدع ثوبان رضي الله عنه وأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مبتا نبو محمد صلى الله عليه وسلم تنسى عليك بكثرة السجود لله أدوار إذا كما قولك لفو الله لق لق فإنك لا تسجد سجدة إلا رفعت إليه بها درجة تريكوني قولك كان لفو الله أبكي الله فتح ترى كبير أغاني جدا كان وحط عنك بها خطيئة كل وقت تكرار قفة كرفة الإمام مسلم أو نوابوا eléyìí túmọ̀ sí kékeré ṣe láwọn ọjọ́ mẹ́wàá yìí nìkan gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ ayé lọ́yẹ̀ pé ọmọ títọ́ sọ̀lá wá tirẹ̀ kí náà fi lánàá ni ẹni tó bá lágbára láti ṣe fìyàmù àwọn ọjọ́ yìí títí dijọ́ Àrafa ọ̀dà púpọ̀ nítorí pé inú sọ olóore lòun náà wà ẹsìn mọ̀páàdì ìsì ọ̀la wípé ṣe olóore báyìí yàtọ̀ sí ṣíṣe olóore báyìí eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣe fìyàmù náà kò sí nǹkan tó burú ọ̀n bẹ nínú sí olóore eléyìí tó ti pé ọgbà ládàá ńlá lórí ẹ̀ ẹlẹ́kẹ̀rin òun Allahu Akbar لا إله إلا الله الحمد لله إليه سواء حديث ابن عمر قال بن فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد أما أقول لا إله إلا الله lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ Allahu Akbar ẹ máa wí lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ alhamdulillah ẹ máa wí lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀. eléyìí tó máa sì pé gbogbo lílọ bíbọ̀ wa gbogbo ìjókòó wa ní àwọn ọjọ́ tá a wà nínú rẹ̀ yìí níṣẹ́ lọ́yẹ̀ká máa wí gbọ́dọ̀ Allahu Akbar الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد تجدوا في تجاه عرفة إن يجاء الخميس سنباي طبعا تجاه عرفة لن يتبوا صلاة وناية بل لا تريد أصبع أسمع ويرو بلوني إليه لأنكني تكبيرات مقيدة أو الله أكبر إلي تأسمع sí ẹ̀yìn àwọn sọ̀láàtì kọ̀ọ̀kan àwọn èyí tá à ń fi ń wí bọ̀ yìí lóhùn ní tán à ń pè ní to mo mutlaqa èyí tá a máa wí gbogbo gbà gbogbo àyè. bákan náà ẹlẹ́karùn-ún wọn ní kí so fiya yá mọ̀jọ́ Àrafa torí fún anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni àṣetì wàhálà lọ́hìí أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه muslim àwọn ترى لدى allah kọ́tà tara sùyàmù ọjọ́ àràfà kó fi bá mi pa ìṣe ọdún tó kọjá rẹ àti ọdún tí ó dé lẹ́yìn eléyìí. ó túmọ̀ sí pé bó o ṣe sùyàmù kankan tó bá ti dijọ́ alhamisi ti ń bọ̀ yìí rí i pé ìwọ náà kópa nínú àti ṣe sùyàmù tó bá ti ṣe sùyàmù yìí orí ńlá tún bẹ́ẹ̀ lọ́jọ́ yìí ó tún dá ní àpapọ̀ mọ́ ti jọ àràfà wà á dá ní ọkọ̀ tó fẹ́ẹ́ ṣe sùyàmù jọ alhamis ó ti fẹ́ẹ́ ṣe sùyàmù jọ àràfà ó tàtàrà rẹ̀ gbaládà eléyìí ti ṣe ọjọ́ ọdún iléyà tí ń bọ̀ yìí ọjọ́ ńlá ni púpọ̀ nínú àwọn mùsùlùmí ò fura o ọjọ́ ńlá ni ọjọ́ ọdún yìí báyìí ọlọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ ayé gẹ́gẹ́ bí apá kan nínú àwọn olùmọ̀ ti sọ nítorí pé ó wá nínú hadith eléyìí tí Ànábì sallallahu alayhi wa sallam pé khayrul ayyami 'inda Allahi yawmun ọjọ́ tó lóore jùlọ́dọ̀ ọjọ́ iléyà nínú súnà Abi Dawud ọwọ́ abáyé pé inna a'zama inna a'zama al-ayyami 'inda Allahi yawm an-nahr thumma yawm al-qarr ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Allah òun náà lọ́jọ́ táǹgùnra ọjọ́ iléyà lẹ́yìn náà lọ́kàn ọjọ́ kejì iléyà. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wa tún wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam eléyìí anábì sallallahu alayhi wa ti fi eléyìí tó ti kọ́ gàdù lọ́dọ̀ Allahu azza wa jal torí kò sí ọjọ́ kan tí Allah máa ń bọ́kùn náà lẹ́yìn àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa ń pọ̀ lẹ́ni tí wọ́n bọ́kùn lọ́rùn wa bíi púpọ̀ tí wọ́n pọ̀ lọ́jọ́ Àrafà. ìwọ náà lolúwa sórí fún ọ ìwọ mùsùlùmí ìwọ lolúwa sí ọlá láì fún ọ ìwọ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí lọ ní dúpẹ́ fún Allah kí lọ ní sáǹfààní nínú àwọn orí ńláńlá ìsìn lọ́ba adìlọ àràfà ṣèyàmù la ní ká ṣe ń bẹ̀rù kò sí nǹkan míì tí wọ́n ní kò ṣe ń bẹ̀rù kì í ṣe pé àwọn ṣe nǹkan tí ní àtàrí àwọn ẹni tí ó ti ní àràfà táwọn ń bẹ́ẹ̀ lu wọn lórílẹ̀‐èdè wọn wọ́n máa kóra wọn jọ lẹ́yìn àwọ̀ wọn àna fẹ́ sàràfà dilé kò sí nǹkan jọ bẹ́ẹ̀ o bí sáfì máa ti àràfà òun náà ni pápá Arafa ní Mẹ́kà fẹ́ni tó bá lọ sí hajj àsìkò hajj ò ti dé àsìkò hajj ti lọ ìgbàláyè ò ti fẹ́ni kankan láti tún lọ sí Arafa pé kí n lọ lọ sí Ghana rí kí lọ lọ sí àràfà òsèdè àràfà ti lọ àná lọlọ wàá lọ pítọ jẹmi náà òsèdè mi lónìí kò rí bẹ́ẹ̀ bí bàálù bá jọ ọlẹ ọwọ́ bàálù ti gbà mí ti àràfà kọ ó tún dọdún mi ó tún dọdún mi ìṣirò kí ìṣirò tó máa ṣe ìṣirò nítorí ọjọ́ yìí nínú àràfà ẹ̀kọ́ jẹ́ nítorí pé ó ní sàábì lẹ́nu ẹ̀yin mà nípa àwọn ará ojú sámà ẹ̀yin má ìṣirò ẹ̀yin lè mọjọ́ tí ọ̀jẹ̀ ọmọ sápò rẹ̀ kò sí nǹkan kan dáfẹ́ títí níbi tá ti ṣe hajj òfin ṣẹ̀rí àṣọ ìpín báwọn bá ṣe rótù láti dájọ́ arábàmù kódà ká sì ṣe ọwà mi táṣìṣe bá wà bẹ̀ táwọn aṣúró lọ́jọ́ tí àṣìṣe fi hàn wá fún lọ́jọ́ àràfà fún lọ́jọ́ àràfà lọ́dọ̀ Allah torí pé wọn máa ma sọ ike ọjọ́ náà ni àfi bí wọn ti ṣe rosus àfi bí wọn ò ti ṣe rosus ǹjẹ́ wọn akẹ́kọ̀ọ́ sábò rẹ̀ dákun kó pàǹtí kó ń bì kò sí níta fẹ́ ti pàǹtí ẹ̀sìn torí ìdílé kájú yíwa ẹ̀sìn lélẹ́yìí ṣe sáwàdà. wọ́n á jáde tàbí astronomers ni wọ́n kí la fẹ́ ti rọ́ọ̀sì ìrọ̀lẹ́ àníkọ́ bá rọ́sù àbò rọ́sù ọba ma alìbá àtàṣà kọ àti àmà pé mùsùlùmí gidi ni ọ ẹ̀dàkùn ẹ̀sìn àwọn fún náà ẹ̀dàkùn ẹ̀sìn nu fún wa náà ẹ̀dàkùn tó àràfà ẹ̀sìn fẹ́ tó kò sí ẹ̀sìn wa ẹ̀sìn tó rọrùn torí ẹ̀ lẹ́yìn kan bá sọ pé ìṣirò táwa ṣe o ọjọ́ túmọ̀ lọ yẹ kí àràfọ́ bọ́ sí òkè ṣẹjọ́ àlàmí sì ti ń bọ̀ yìí wọ́n bá fi yín dá yẹn lọ sára fàǹjọ́ jùmọ̀ ní Saudi táwa mọ̀ wọ́n bá fi yín dá yẹn lọ sára fàǹjọ́ jùmọ̀ ó pọ̀ ṣeun ẹ̀yin fẹ́ ṣe ṣírò ìjọ́ làrúbá ní ọ̀bọ̀ tí wọ́n bá fi yín dá ẹ lọ sára fàǹjọ́ lọ kẹ́ lára fàlẹ̀ bá mú yín ìjẹ́ àti mọ̀kànlá ni àmọ́ awáláwà alẹ̀ àbà àwọn tí èsà wà dà wọ́n kò yín lẹ́nu bí àpàtì ọ̀dà eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ tí bá ti ṣe wá ń kọ́ láàmà ṣe olùwàlẹ́dà akókò wa mànà olùwàlẹ́dà akókò ń dáhùn sí lẹ́sìn náà kọ́tẹ́ ọgbà lọ́dọ̀ wa kọ́mọ́ kọ́ ti ti wa lọ́wọ́ aqulu qawli hadha الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تزادوا أن تسبيل نكبر قطوه إلا ما قليا نكبر تبادي جادوا sẹ́ni tó lúwa ẹlẹ́dàá wa tó bá fún ní ìkápá ohun tó lè fi paléyà àwa dá lóhùn nígbà tó tá a máa paléyà òun náà ní ní kété tá a bá ti parí sọ̀láṣùl Eid sọ̀láṣùl Eid òun láà máa fi dáàmà àkókò wo gan ńlá máa paléyà wa a tún wá fi kún pé àwa kò bùkátà láti dúró de ìmáàmù ti pẹ́ran tàbí ò sí pẹ́ran ìmáàmù pẹ́ran tàbí kò pẹ́ran ìmáàmù ọ̀pẹ́ran tàbí kò ní pẹ́ran àdúró àdúkátà láti dúró de gbogbo eléyìí. wọ́n sọ fún wa ọ̀sọ̀pọ̀ ká kan nínú Sahih al-Imam Muslim níbi tó ti rí nípa Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún àwọn kan tí wọ́n pẹran léyà ṣáájú Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa ó sì fi yé wọn wípé ẹran wọn pa ṣáájú fóònù tó pẹran àkùtà mọ́fẹ́ jẹran lásán ni ànábì ọ̀sọ́ yìí pé ìgbàláyé wà fún wa kí wọ́n pẹran fóònù tó pẹran kò sì sọ fún wọn pé wọ́n lè pẹran lẹ́yìn tá a parí sọ̀dá ti rà yìí ṣùgbọ́n ṣe lọ́kọ̀ fún wa láti pẹran fóònù tó pẹran òun sì mà nípa àwọn lè máàmù àwọn wà gẹ́gẹ́ bí ànábì ni sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí wípé kọ̀tọ́ká pẹ́ran ṣáájú kí ìmáàmù tó pẹ́ran kí lẹ rí sáàdì ìsìyí àwọn afẹ́ta lóhùn pẹ̀lú nǹkan kan tó ti wà nínú síra wa kan eléyìí tó ti pa àtìkọ̀tì pẹ́ òun náà ní ìdájọ́ ká pẹ́ran léyà ṣáájú kí ìmáàmù tó pẹ́ran léyà a sọ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ọ̀rọ̀ oríṣi mẹ́ta ni wọ́n sọ nípa eléyìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kọ̀tọ́ká pẹran ṣáájú kí ìmáàmù tó pẹran kọ̀tọ́ká pẹran ṣáájú kí ìmáàmù tó pẹran eléyìí ni ọ̀rọ̀ àwọn alimalikiya tí wọ́n ń tẹ̀lé ìmáàmù Malik àti ìmáàmù Ahmed nínú rìwáyà kan malikiya àti àwọn hanabila nínú rìwáyà kan ọ̀rọ̀ kejì wípé àkókò táwọn pẹran lọ́jọ́ ọdún léyà yóò máa bẹ̀rẹ̀ láti bàtà bá ti parí sọ̀látul Eid ni àkókò tá a máa pẹran lọ́jọ́ ọdún léyà yóò máa bẹ̀rẹ̀ lẹ́yìn tá a bá ti parí sọ̀látul Eid ni ìmáàmù pẹran tàbí kọ̀ pẹran ìmáàmù pẹran tàbí kọ̀ pẹran torí náà ẹnikẹ́ni tó bá fi lè pẹran ṣáájú kótó di fáṣí sọ̀látul Eid ọkàn pa àgùntàn ọmọ fẹ́ jẹran ni eléyìí ọ̀rọ̀ àwọn alhànàfíyà tí wọ́n ń tẹ̀lé alimam abu hanifa àti àwọn hanabila nínú nǹkan tí wọ́n fi ń ṣe fatuwa ní madhabu tiwọn. ọ̀rọ̀ ní kẹta òun náà ní kẹ́ àkókò táwọn fẹ́ràn ní ọjọ́ léyà òun náà ìgbà tí àkókò tí a lè ṣe rákà méjì tó bá ti kọjá ní ìgbà tákòókò ọ̀bọ̀ á ti wọlé yìí. àkókò bọ́ha ha kpe tí òun bá máa ń yọ níbi táwa ń gbé lákòókò mẹ́fà àbọ̀ àárọ̀ ẹ ti tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù ó di agogo méje kù kọ́tà ìṣẹ́jú mélòó la lè ti ṣe rákà méjì àkókò bọ́ha ti wọlé nù lákòókò méje kù kọ́tà mélòó la lè ṣe rákà méjì ká ní àjẹpọ̀ aago méje kù ṣẹ́jú márùn àtìgbáyùn láti bẹ̀rẹ̀ sí ní pẹran léyà ìmáàmù ti sọ̀láàtì lẹ́yìn àbí òsì sọ̀láàtì lẹ́yìn tí èèyàn bá pẹran ṣáájú àsìkò yìí á sọ pé ọ̀pọ̀ àgùntàn ọmọ fẹ́ jẹ ara ni ìyẹn ní káwọn òdúró de sọ̀láàtì gbà wọn àti òde sọ̀láàtì lẹ́yìn ambọ̀sibọ́sì lè máàmù pẹran àbí ọ̀pẹran eléyìí ni ọ̀rọ̀ aṣ-Ṣafi'iyya àwọn ìdáńtẹ̀lẹ́ àlè máàmù Ṣafi'i والناس تني رواية لا تضع أحمد ابن حنبل إليه نارولي ọrụ تقول طبعا رافق رافق kìí sọ̀rọ̀ kan ní máa bá dé ọ̀rọ̀ tí kálukú ń sọ nínú àwọn olùmọ̀ ó lè póríṣiríṣi àwọn ẹni tó bá ké sẹ́ẹ̀tì wọn nu táwọn kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àwọn náà máa bó ni wọ́n sì máa wo àwọn ìsira wọn àtẹ̀rí kálukú àwọn ẹni àwọn náà ni àwọn alimalikiya tí wọ́n sọ pé àgbọ́dọ̀ pẹran ṣáájú tí ìmáàmù tó pẹran wọ́n láwọn ẹ̀rí o torí pé àwọn fuqaha wọn èyí kàn sọ̀rọ̀ lásán nítorí pé tó bá sọ̀rọ̀ tí ò bá lẹ́yìn yóò jẹ́ pé fẹ́nu náà sọ àwọn olùmọ̀ọ́yún wọ́n sì kọjá kọjá pé fẹ́nu ni wọ́n máa sọ wọ́n sì gbìyàn lẹ́ni tí ń kọ̀yàn lẹ́sìn nígbà tó bá dé onífẹ̀ẹ́ ẹnu lásán yọ jẹ́ ni tó ti pọ́n nímà ó sì mà nípa ẹ̀rí ẹ̀rí ẹ̀wẹ̀wẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn òun náà ni qala Allahu qala rasuluhu àti nǹkan tí qala Allahu qala rasuluhu tó mú ni mà nínú ń ta àfòyé gbé níta ń pè lẹ́rìí nù wọ́n ní ẹ̀rí ẹ̀rí wọn alákọ̀ọ́kọ́ òun náà ìtìtọ́ kà fún mi yàn àdí ìtò Jabir ibn Abdillah radiyallahu anhuma Jabir ọmọ Abdullah tí Allah yọ́nú sún àti bàbá rẹ̀ ọ̀hán sọ́lá bínú nàbí sallallahu alayhi wa sallam yawm an-nahr ọlọ́nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe sọ̀láṣù ìdì fún wa ní ọjọ́ ọdún léyà ní al-Madina fataqaddama rijalun làwọn èèyàn kan bá gbáwájú fanaharu náà bá lọ gún àwọn ràkúnmí wọn. wọ́n bọ́ nínú ànábìbí sallallahu alayhi wa sallam qad nahar wọ́n lérò pànàbì ti gún ràkúnmí tiẹ̀ náà. فأمر النبي صلى الله عليه وسلم فنبي بقلاسة من كان نحر قبله ẹni tó ti gún ràkúnmí tiẹ̀ ṣáájú òun ẹni yọ̀rí ìdẹ̀bí náhìrín ọgọ́r ike kó gún ràkúnmí mi ìdípò rẹ̀ wọlé yẹn xaru hàtà yẹlẹ̀hàrọ̀ nàbí sallallahu alaihi wasallam àti pé wọn gbọdọ̀ máa búra fún mi wọn títí táwọn àbí wọn fi búra fún mi rẹ̀ àlèmá Muslim àwọn ni wọ́n fi ẹgbà wá ìjáde wọ́n tún lẹ́rìí mi lórí wípé ó gbọdọ̀ pẹ́ràn kí ìmáàmù tún pẹ́ràn òun náà ni hadithu al ibn Azib radiyallahu anhu al-Bara' ibn Azib radiyallahu anhu. أن قاله أبا بردة هنا نياو واني أما يا ماما أبو بردة أما نياو رضي الله عنه ذبح قبل النبي أقبل أقبل لي يعني تاجوا النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أواني وينسى الله إن هذا يوم اللحم يوم إن هذا يوم dájúdájú òní jẹ́ ọjọ́ kan aláhùnmù fíhì màkúrò ọjọ́ tó ṣe pé ìyẹn máa ń kórìíra ẹran ni ìyẹn máa ń padà kórìíra ẹran ẹran máa ń súnyàn jẹ àmọ́ ńgbà táwọn èèyàn ń kúndùn rẹ̀ wọ́n yín ní àjẹ́lùtò nàfíkàtì inú jẹ́ kí n kájú pa ẹran léyà tèmi lásìkò táwọn èèyàn ń kúndùn rẹ̀ ní ó fàáyì máa ẹ̀hìn ìwọ̀dì ìrọ́ni tí ń lè bá fúnyàwó àtàwọn alábàágbé mi jẹ wọ́n ẹ̀hìn lẹ́dárí àtàwọn tí ń bẹ́ẹ̀ lè rí bàbára Rasulullah sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam á sọ pé arif lọ́sọ̀kà ó ju ara mi dípò rẹ̀ ó ju ara mi dípò rẹ̀ ẹgbàá wáyé ọjọ́ ẹgbàá wá kan eléyìí tó ti wípé alimami Bukhari àti Muslim ni wọ́n gbé jáde ní nǹkan tí ọpọlọ làákà ìtọ́tọ́ka wá sí wọ́n ní ká pa ẹran ṣáájú lè máa kọtọ nítorí ká pẹran ṣáájú lè máa mú ọ dàbí ká pẹran ká tó ṣe sọ láti rà ìdí eléyìí jẹ́rìí táwọn màlìkìyà ẹni tí wọ́n ní àdìsí méjì tí wọ́n fi sẹ̀rí lórí pé má pẹran ṣáájú lè máa mú àwọn tó wà gbọ́dọ̀ pẹran àfi lẹ́yìn tá a bá ti sọ̀lẹ̀ àmì dúró de lè máa mú lè máa mú pẹran kọ̀ pẹran kọ̀kan wá kílẹ̀ rí fún wa ọ̀nà ìlẹ̀gbà wa tó wá lọ́dọ̀dọ̀ dúndùn ibn Sufyan al-Bajali رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وآله وسلم يوم النحر صلى النبي صلى الله عليه وسلم وانت صلاة نيوجولية ثم خطب لير النبي واسي خطبة ثم ذبح لير النبي وأقبر النبي في صلاة واسي خطبة أقبر فقال أو أصيته من ذبح أو إساكيسيو واسي صلاة واسي خطبة ọ̀pẹ̀ràn ọwọ́ ni mẹ́ńdẹ́bàá kọ́bùlà ẹ̀yìn sọ́lìyà ẹnikẹ́ni tó bá pẹ̀ràn kó tó di kó ti sọ̀dá ti rà yìí pẹ̀lú yàtúbà ọ̀kọ̀rọ̀ màkàna ha kó ju ẹran méjì kò rẹ̀. àwọn ajẹ́pẹ́ àsìkò tí wọ́n pẹ̀ràn ó ní í ṣe pẹ̀lú sọ̀dá ti ànábì ti pẹ̀ràn ní ìsìn kọ̀sọ́pẹ́ tó bá pẹ̀ràn kí n tó pẹ̀ràn o ntọ́ fọ lọ́rọ̀ ẹnikẹ́ni tó bá pẹ̀ràn kó tó di kó ti sọ̀dá kọ́ pẹ̀ràn míì wọ́n mẹ́lẹ̀ ẹni tí ò bá sì pẹ́ran títí tó fi ṣe sọ̀lá tó bá ṣe sọ̀lá ti tán pẹ̀lú yẹ́bùbá bísímìlà kó ju ẹran rẹ̀ lórúkọ Allah. àríkèjì حديث أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح حديث على قطاع إليه سعد سعري باي هذا حديث في إمام البخاري أتي مسلم تبدأ حديث لك حديث أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان ذبح قبل الصلاة فليعي. أن كان تبقى ساعد قطوة صلاة العيد قطوة صلاة العيد قدومي في فورة تقوى هنا الإمام البخاري أتي مسلم لأسوك بجاتي النبي صلى الله عليه وسلم قال كان إنه حديثي إنت صلى الله عليه وسلم أفضل أخبرنا قطوة صلاة ساعد صلاة العيد أفضل أخبرنا kọ̀sọ́ yìí pé ẹ gbọ́dọ̀ pẹ́ran kí n tó pẹ́ran ètò ń sọ ni pé ọ̀ gbọ́dọ̀ pẹ́ran tó o bá pẹ́ran kí n ká tó ṣe sọ̀dá ó tún mi pa kò lè ṣe é ṣe kánà ti sallallahu alaihi wasallam kó sọ pé má pẹ́ran ká tó ṣe sọ̀dá kó wá jẹ́ pé n tó gbà lérò ni pé má pẹ́ran kí n tó pa tèmi tó jọra má pẹ́ran ṣáájú sọ̀dá tó lẹ́yìn bóòlù ṣe jọ má pẹ́ran kémi ànábì tó pẹ́ran kọjọra torí rẹ̀ الصلاة واجمة ألكتا حديث براء ابن عازب رضي الله عنه ولمطبق سند محمد صلى الله عليه وسلم تنصى لكي إن أول ما نبدأ به من يومنا هذا لجوة لي أقوى تقوى في الدار لجوة أن نصلي قلنا نكاتي صلاة ثم نرجع بين لا فننحر أو على الطيران فمن فعل أن تبات به فقد أصاب سنتنا وتسن تسددك والسنة كاسي صلاة الطيران يجب تقوى الطيران لين الإمام سوريا ọ̀rọ̀tánà sallallahu alaihi wasallam ń sọ bí wọ́n fi hàn wá ike nǹkan tí wọ́n ń bọ́ sọ wọn náà ní kó ọ̀gbọ́dọ̀ pẹ́ran ṣáájú tí màmú tó pẹ́ran ọ̀kẹ́ ṣe pé ọ̀gbọ́dọ̀ pẹran kí màmú tó pẹran ọ̀gbọ́dọ̀ pẹran ṣáájú sọláàtì làáyì àmọ́ ò lè pẹran lẹ́yìn sọláàtì làáyì kò sí ń tọkàn pẹ̀lú ìmáàmù pẹran àbí ọ̀pẹran. tẹ́wárí ẹgbà wọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ Al-Bara ibn Azib sọ́jẹ́rì fáwọn malikiya ẹlẹ́kejì eléyìí ti bàrọ̀ sọ pé àbúrò màmá mi kan ọ̀pẹran léyà rẹ̀ ṣáájú kótó kánàbí ò tó pẹran gẹ́gẹ́ bíi ta ṣàlàyé ọwọ́ amúsàlẹ̀ Bukhari ó tún wá nínú súnánì Abi Dawud àtàwọn tíra súnánì ní tó sọ ó ní mọ pẹ́ẹ́rán tí tó ti sọ̀rẹ́ à nítorí pé òní àwọn yẹn máa ń kúndùn ẹran wọn sì máa ń kórìíra rẹ̀ anábì wa sọ pọ́nbélé ń bẹ̀ nínú àdéhìí bàrọ̀ yìí náà tẹ́ni tẹ́ni tó bá pẹ́ẹ́rán kó tó ti sọ̀rẹ́ à ọ̀pá mi ìdìbò rẹ̀. sẹ́fà kíyèsí

ìní ibi ànábì wa pa wọn láti pẹ́ ẹnikẹ́ni tó bá pẹran kí n tó pẹran kó tún pa ẹ̀ ti gbọ́dọ̀ pẹran kí n tó pẹran má ànábì kọ́ lọ sọ sàábé ní túmọ̀ àtẹ̀tẹ̀ ànábì pa wọn pé kí wọ́n pa mí pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ torí pé àwọn àdìsí kan wá pọ́nbélé sànàbí sọ pé ọ gbọ́dọ̀ pẹran káàtó sọ̀dá ẹni tó bá pẹran káàtó ṣe sọ̀dá kó tún pa ọ̀rọ̀ ànábì nù. bẹ́ẹ̀ ló tó bá takora wọn ìtọ́sọ ní ọgbà wájú nítorí pé ọ̀rọ̀ kò lè gba ìtumọ̀ títẹ́ lè gbà. ìtumọ̀ tọrọ máa mú jáde ní máa jáde pọ́nbélé ni ṣùgbọ́n ṣẹ́ wọ́n lè sọ pé lẹ́yìn jẹ́ta nábì yàtọ̀ táwọn tó dé lẹ́yìn rẹ̀ báwo wípé lójú ayé ànábì o ẹ gbọ́dọ̀ pẹran kánábì o tó pẹran ànábì ti kú àwa fẹ́ pẹran ní ìsìn àwa fẹ́ lọ àdìsí bó láti lò ó.

ike ẹran lè mọ́mù tó bá pa làwọ́ tó pa tiwa sani ẹni tó sọ fún ike dandan dandan lè mọ́mù gbọ́dọ̀ rẹran pa tí ọba arúgbó tiẹ̀ tó fi rẹran mo ti sọ pé ká dáwó fún mo ti sọ pé ká mọ́tíláṣí kó lè nítorí so rọrùn rọrùn mọ́tẹ́sẹ̀ kan sọ pé ànábì o ẹ gbọ́dọ̀ pẹran kánábì o tó pẹran ànábì lọ sọ pẹ̀lẹ́nu rẹ̀ wípé ẹ gbọ́dọ̀ pẹran àfilẹ́yìn tẹ́ bá parí sọ láti rẹ̀ yìí bẹ́ẹ̀ kò síbi tó ti sọ kíkẹ́ ẹ gbọ́dọ̀ pẹran àfi sílẹ̀ mọ́mú bá pẹran tó bá rádìí sì mú wa máa fún ọ lẹ́bùn la. torí ẹ̀sìn lélẹ́yìí ìyẹn máa sọ̀kọ̀ ń parẹ́ ní ṣe kankan bọ́ta ká máa sọ ọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ tí ò ní láárí ọ̀rọ̀ tí fi hàn kọ́ ọmọ tó. àti ìsinmi ìlà tó fi kún fún ọ gbogbo ẹ náà tó túmọ̀ sí pé kò túmọ̀ sí wípé ọ̀ gbọ́dọ̀ pa ẹran ṣáájú lè máàmù àdìsí wa pọ́nbélé pé ó lè paran sáàtù lè máàmù tàbátà ti ṣe sọ̀dá tó alẹ́ yìí bó ti ṣe jẹ́ mi jẹ́ ń gbà ń tọ́ba sọ pé wọ́n gba ọ̀rọ̀ tá a wí wọlé tí kò má rẹ̀ ẹran fún yín má kọ́ tọ́lọ́ wá ní kò rẹ̀ ẹran fún yín tẹ́lẹ̀ tá ni wọ́n má rẹ̀ ẹran fún yín wọ́n lọ́ rẹ̀ ẹran rẹ fúnra rẹ̀ pọ́n rẹ̀ ẹran tó gbé lọ ibi tọ́ lọ pa kò sí tó burú mbẹ̀ àmọ́ ò nídìí láti dúró di ọ̀pá àbọ̀ ọ̀pá kò sí tá a fẹ́ fi si dèpòdépò kọ́ máa gbọ́ bẹ̀ fún òkè kí wọ́n ti pa ọ́ pékin. ẹ̀rí pé ń bẹ̀ náà tó bá tó màlìkíà lọ bá lọ ń tẹ̀ níbo màlìkíà tó ti sọ pé kẹ́ gbọ́ bí ó gbìn bọ́lá àwọn tuntun sọ lẹ́yìn nítorí pé tí wọ́n bá ní mo fẹ́ tẹ̀lé mádàbù kan máa ń mọ̀ dáadáa kí lọ kà ń bẹ̀ kí lọ gbọ́ yín pa rẹ̀ náà rí kí lọ gbọ́ yín pa màlìkíyà ń gan kí lọ mọ̀ tí ń jẹ́ màlìkíyà má tí o tó fẹ́ dárúkọ tí lọ gbójì ní màlìkíyà ìtọ́ lè fọ́ tí lọ tún léyàwó kọ padà wá kọ́ ọmọ pé náà ẹ̀wá wítán ó ní wọ́n sọ pé malik wọ́n fojú di malik ọ̀ dán kankan mà bàbá wa malik láàmà wí àbí ẹ̀kọ́ ni bàbá wa malik ah nǹkan ní káwọn ọmọ kẹ́kọ̀ọ́ nǹkan ní ọmọ pé malik fi ń jẹun ó kọjá gbogbo nǹkan tó fẹ́ pè má malik ó kọjá gbogbo nǹkan tó fẹ́ pè má pé imam olùmọ̀ malik dákúndákún ọwọ́ malik wàláhì ó kọjá gbogbo nǹkan nìyí. Abu Hanifa ṣé gbogbo ẹ̀ náà là ń sọ ìmáàmù Abu Hanifa Ṣàfíì ṣé gbogbo ẹ̀ náà là ń rí ìmáàmù Ṣàfíì ọwọ́ kọ tí wọ́n ń jẹun ọkọjá kó tún pe ìmáàmù ma bàbá pè má kò burú àìǹkan ni náà ni wọ́n ń tẹ lọ létí ẹ̀ ń tagidi eré lẹ́ ń pè má ni àwọn ọmọ wa wá àti tẹ́tẹ́ ẹja nínú omi tọ́jọ̀ torí jẹlẹ àrọ àtàwọn ń pa fún gbogbo àwọn tí ń pa pàjánu ní kẹ lọ lé kí wá ní kankan kí wá kọ lọ́dọ̀ wa o tọ́ra àwọn ọ̀rá yìí láti kọ́ alágídí oúnfẹ́ ẹnu láti kọ́ kíó ẹwọ́ àwọn ìjọba kọ́ yín tẹ́kọ́ kí ó kó yé yín ọjà kéèyàn máa sọ̀rọ̀ àmọ́ bí àti lọ kéèyàn ronú náà ẹni tí àdìsí àlùbọ̀rọ̀ yìí báyìí òun ló sọ ike ọmọ àyà màmá mi kan pẹran kánàbí ò tó pẹran òun ní sọ báwọn a sì rírì wáyà jẹni tó pẹran ti sọ̀rọ̀ pé ní mo sọ bá nàájì pé mo pẹran kí n tó ti sọ láti lẹ́yìn ẹ̀dá pẹ̀ wọlé ti síwájú sèǹtẹ́nì kan ròyìn pa ilẹ̀ àti ètò ǹgangan sọ torí ẹni sáàbì ti bá ọmọ kú gbogbo ẹjọ́ wọn wòwò àwọn olùmọ̀ iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe. ẹ̀yin ọmọ wò pé ah àti ti gbogbo wọn wọn ẹ mú kan ah o lè jẹ́ pé kan fi kan ló lé láàrọ̀ kan ẹni wọn fi rí ìdájọ́ mi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀sìn lélẹ̀ gbogbo ẹjọ́ bá ń parẹ́ ọ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ń parẹ́ o mọ̀ ń parẹ́ ka sí àwọn èèyàn lọ́nà rántí pé dájọ́ ń bẹ́ńdọ́ ya. lẹ́yìn náà ẹ̀sìn ẹ̀sẹ̀ ní tí wọ́n máa ń sọ nípa rẹ̀ pé mo fẹ́ fi gba yìí mo fẹ́ fi gbajúmọ̀ mo fẹ́ kún ọ́dá mi mà àwùjọ bíi lẹ́yìn nínú ṣe tọ́ ni rọ̀jì ẹni tí máa ń kọ́ mẹ́sì Islam yìí nítorí pé ọ̀fẹ́ gba yìí ọ̀fẹ́ gbajúmọ̀ àmì pé ọ̀fẹ́ jẹ́ ní tàkùbọ̀tọ̀ rẹ̀ ọ̀dà ni. bẹ́ẹ̀ náà nínú àdìsí tó fà yìí àwọn èèyàn mẹ́ta tó ọ̀kọ̀ọ̀kọ̀ Allah àmọ́ ń torí fọ́ọ̀rẹ́ fọ́ọ̀mà báwo wá ní tọ́ba tún gbé sórí àtẹ pé kọ́ mà ó sì ń fẹ́ kí wọ́n sọ pé mà ó tún àtàtà ara rẹ̀ wọ́n ná. olùwẹ̀lẹ́dà ọkọ mẹ́jẹ ká tùbọ̀tà owó burúkú ọba jẹ torí rẹ̀ tẹ́sán ọba ti yọ béèrè lọ́dọ̀ ẹ̀ tọ́ mà ẹni tó sì mà tí ò ní sí ọlọ́nà abẹ́ Allah azza wa kó fi wá mánà kọ́ máa wá lọ́nà ẹ̀sìn wa kó jẹ́ kọ́ máa yé wa ọmọ tí wàá lẹni tí wọ́n padà kábàámà lọ́jọ́ tí àbámà tí ò ní wúlò àwọn bàbá wa àwọn màmá wa wọ́n ti jẹ́ Allah azza wa jalla nípè lórí Islam olùwàkọ́bà àforíjì wọn olùwàkọ́bà akẹ́wọn kọ́bà àgẹ̀ wọn kó ṣe kú ní sinmi fún wa kó ṣe wọn lọ́mọ àlùjánnà gbogbo kú mùsùlùmí pátákáàfà wọn ti kú lórí kí wọn jẹ́ mùsùlùmí òdodo olùwàbà àforíjì wọn olùwàbà akẹ́wọn olùwàbà àgẹ̀ wọn ṣe kú sinmi fún wa ṣe wọn lọ́mọ àlùjánnà àwọn ọmọ ayáwa lákọ̀ọ́lábo láti gbogbo àgbáńláyé lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n lọ ti ṣe hajj olùwà ẹlẹ́dàá bó ti sọ wọn lọ lálàáfíà bá wa sọ wọn padà bọ̀ wá sí àyè kálukú wọn lálàáfíà olùwà ẹlẹ́dàá àwọn tí wọ́n ti ájú náà láti jèrè olùwà ẹlẹ́dàá tí wọ́n ti láti jèrè olùwà tí wọ́n ti láti jèrè wọ́n ti láti sórí ire ayé wọ́n ti láti sórí ire tàlùkìyàmà olùwà wọn nígbà ẹni tó gbèrò pọ́n náà fẹ́ lọ hajj lẹ́ẹ̀mí olùwà ti rọrùn fáwọn náà olúwa ṣe rọrùn fáwọn náà má pè wọ́n pa ṣe ní rọrùn fún wa wọ́n náà burú bò wọ́n láti rí báwọn náà lè lọ kó sì tẹ́wọ́ balẹ̀sìn lọ́dọ̀ wọn ẹni tó ti lọ rí olúwa ẹlẹ́dàá má ti lálọ́ ọmọ fáwọn náà olúwa wa ọ̀nà táwọn náà tún gbà lọ nígbà míì olúwa rọrùn fún wa olúwa wa ọ̀pá wa láṣẹ àwọn àtàjọ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kama ti àsọ̀láàtì fọ́gbà wa yìí torí kí Allah àtàwọn mọ̀lẹ́kà alákùnrin àwọn náà ti àsọ̀láàtì fún un. فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقل علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد